lágbára lágbára lágbára lágbára means strong lágbára means strong ẹ pe àwọn ọkùnrin tó lágbára wá ẹ pe àwọn ọkùnrin tó lágbára wá